adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí apárí ọba ìgbẹ́dùn alhamdulillahi rabbil alamin asájú ọlọ́run bá kó ní ẹni ẹ̀kọ́ ẹni ègbé kọ́lọ́mọ́jì kọ́ra yìí ní kò wa abẹ́rẹ́ tẹ̀lé náà lórúkọ ọlọ́run ọba láǹjú lọ ọba tó wù ní ọlẹ́ tuntun ní kí a máa bẹ́lẹ́bẹ́lẹ́ ọba náà àbí ọlọ́run ọba náà wa. ọkọ̀ jimá kọlọ́n kó jíká síláìsí láàyè kọlọ́n máa ṣe lókun jimá tí a ṣe ní ayé ọba tí a dúpẹ́ fún yìí ọba yìí òun náà lọ́ba tí ó ní kápá ẹ̀mí gbogbo nǹkan lọ́dọ̀ ìmọ̀ mi lọ́lẹ̀ mi lókè ẹnì kọ̀ọ̀kan wa kò sẹ̀yìn náà ọba yìí ó tún wá wù náà lẹ̀ ó tún ní kí a wá kí jimá lẹ́nu ẹgẹ́ bí àsìkò tá a sì wáyé àsìkò tí a múra lẹ̀ di Ramadan torí pé ọba ọba láàánú yìí ọba tó pọ̀ níkẹ́ tó sì pọ̀ lóore ni àgà fún anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tọ́lọ̀ ọba sì fún wa lóore omi ń bẹ inú ọjọ́ ló fi sí inú ọ̀rọ̀ rẹ̀ kan anabi sàlá ó ní gbogbo ojoojúmọ́ tí a bá wà ó ní ọlọ́wọ́ bá àlékè ọlá á sọ kalẹ̀ wá sámálé ayé á máa sọ yín pé ǹjẹ́ a rí ẹni tó ń wá àforíjì lọ́dọ̀ mi ọlọ́run kí n foríjì ǹjẹ́ a rí ẹni tó ń wá orí kan lọ́dọ̀ mi ọlọ́run kí n fún ẹ̀rí ó ní ní ọmọ àṣẹlẹ̀ báyìí orí kan ní tọ́lọ́ba tó ṣe fún wa bákan náà tó wá wò láàrin ọ̀sẹ̀ òun náà ní ọjọ́ jimá táwọn abẹ́ ọjọ́ ńlá ní anabiwa muhammad ó ní wákàtí kan bẹ lọ́jọ́ jimá èyí ò ní képe ọlọ́ọ̀ba ní àsìkò wákàtí àfikọ́ ọlọ́ọ̀ba àlekọ́lá kó fi lé mùsùlùmí lọ́wọ́ nígbà tó bá gbìyànjú tó sọ àṣẹ ọlọ́run tó sọ ìwọ ọlọ́run ó ní gbogbo tó bá béèrè ní wákàtí ọ̀wọ̀ yẹn ọlọ́ọ̀ba fi lé lọ́wọ́ inú àwọn orí ọlọ́run ọba ni. bákan náà anabiwa muhammad sọlọsọlá gbàtí ń kọ́ alẹ́ kọ́ lórí irun táǹkì wákàtí márùn ó lẹ́ẹ̀rí wákàtí márùn àsùnbà ṣáìlà àyílà ṣíásírì ásírì símọ́gíríbì mọ́gíríbì ṣíṣáì ìṣáì sí àsùnbà ó ní ọlọ́ba máa fi ń pa ni gbogbo àwọn ẹ̀dá bá ṣe láàrin àwọn àsìkò ọlọ́bọ̀ fi parẹ́ nínú àwọn ẹ̀kọ́ tó tún kọ́ wa ó sọ fún abẹ́ yìí pé téèyàn bá gbìyànjú tó bá yan araka méjìlá lójúmọ́ tá à ń pè ní àgà ní ẹ̀yìn àwọn ọ̀run kótó káyìlá ọ̀yàn méjì ńgbọ́ káyìlá tán ó tún yan méjì kótó ọ̀yàn náfìlà ó ní tá a bá wá yàtọ̀ sínú ọ̀ràn yàn tó bá yẹ péraka méjìlá twelve rakas onírú ẹni bẹ́ẹ̀ ọlọ́bọ kọ́ ilé fún lálejànà ẹ̀rí kò tí wàá kan àwẹ̀ tá a máa gbà lọ́sẹ̀ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ lọ́jọ́ mọ́ndé gbogbo ẹtí bá ń gbélé iná ó ní ọlọ́run bá yóò tún sóore fún un bàbá tó wá láǹfààní àti lọ ó ní ọ̀sẹ̀sán tó tí ọlọ́ba fẹ́ san wàhálà àjí tó bá ti ṣe àjẹbẹ́ kó ṣe àfàlìjánná ó tó wá kan Ramadan tọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlọ́wọ́ kó orí tó pọ̀ sí tí anábìrú yẹn jọ kan ó ní awwaluhu rahma ó ní mẹ́wàá àkọ́kọ́ Ramadan àánú ọlọ́ba ló kún bẹ́ẹ̀ wà ọ̀sọ́tuhu magfira ó ní mẹ́wàá àtàrin ó kún fún àforíjì Ọlọ́run wà á kéru ẹ̀ẹ́dẹ́kùn mi nàná ó ní mẹ́wàá ti gbẹ̀yìn tàbí mẹ́sàn-án tó bá jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ó lókun fún kọ́lọ́ náà fi yọ yọ àwọn ọmọ náà àti ẹ̀ ń jẹ́ mùsùlùmí tí wọ́n ti wà nípò ọmọ náà kọ́lọ́ máa sọ wọ́n dọ́mọ àlejò náà torí lábìrì pé oore ńlá lọ́lọ́mọba lè lásìkò fún mọ́ àná Muhammad lórí gbogbo nǹkan.

àwọn tí wọ́n fẹ́ wá bẹ̀wò yìí tí wọ́n bá jẹ́ ọmọlúwàbí èèyàn ẹ wò múra tí wọ́n múra lẹ bó láti pàdé àlejò yìí ìmúra kan ni àwọn oní ọ̀pàdé ẹ̀ ìmúra kan ni níbo yóò dé sí ìmúra kan ni kí ni àlejò yóò máa jẹ ìmúra kan ni àwọn wo àwọn náà máa tẹ̀lé àlejò yìí káàkiri ìmúra kan ni torí wọn ní fẹ́ kí àlejò yẹn kó rí ìnira rárá wọn ní fẹ́ kí àlejò yẹn kọ́ mọ́mọ́ yìí pé àwọn pọ́n lé gbọ̀ngàn lọ́la títí padà àlejò tó ń torí díẹ̀ ó di ọ̀nà ìkàmúra rẹ̀ dé. gẹ́gẹ́ àti wàá máa sọ fún wa ìmọ̀ra ìwájú oríṣiríṣi istidadat wa kurubat tí a bá fẹ́ gba àlejò Ramadan àwọn agbègbè tí ó gbàmúra lẹ̀ pọ̀ lẹ́yìn náà àwọn ètò ìtààfin súnmọ́ lóhùn ó láti pọ̀ fún ló pa mùsùlùmí ṣáájú shaban rajab iná fi ilẹ̀ fún àsìkò tí wọ́n fi múra de ramadan lọ́kàn ní ó ní shahr rajab shahr gharz zere. ó ní oṣù Rajab oṣù tá a fi gbin igi ni ẹ̀rẹ̀ igi o náà ni ìjọsìn ó ní wàṣàrò ṣàbán ṣàr zẹkìzẹrẹ ó ní oṣù ṣàbán òun lóṣù a fi burúgbìn tá a fi bomi sírúgbìn yẹn tá fi mọ mi n ta gbè ní rajab abusaba nu wọmi si oníwọ̀ṣọ́ ramadan ṣọ́ọ̀rọ̀ ìsọ́dí zẹ̀rẹ̀ ó ní oṣù ramadan iná ni oṣù tí a kéré irúgbìn tá a gbìn inú rajab tá a bomi sí nínú shaban waqtul hisad àsìkò kéré tàfẹ́ afẹ́s àwọn nǹkan tí a gbìn sùgbọ́n wa gbìn kankan nù Rajab kí ló fẹ́ fún mi sínú Shaban ẹnjẹ́ wa rí nǹkan fún mi sínú Shaban kí ló fẹ́ kéré nù Ramadan lẹ́fì rí àwọn mùsùlùmí gidi àwọn mùsùlùmí ṣáájú láti Rajab mo ti yàtọ̀ nínú sumọ́lọ́n kákẹ́ alukurani ni káyẹn náfìlà ni kágbáwẹ̀ ni kásẹ̀ ni kásàánú ni torí díẹ̀ Ramadan uta mamuru alẹ́ ni lẹ́fìrí inú adisi Abu Hurairah radiyallahu ta'ala ni ó na Rasulullahi sallallahu alayhi wa sallam yubashiru asuhabawo bi kudum ramadan ó ní àná muhammad sallallahu alayhi wa sallam ó máa ń fún àwọn ọmọlẹ́yìn ní ròdùnú fún ramadan a ti dùn wọ́n núlẹ̀ oṣù kan bọ̀ o ṣe rere o oṣù kan bọ̀ o ṣe oṣù kan bọ̀ o ṣe kò ní jẹ́ ọba àwọn lójijì ló fi wá nínú sunan Muhammad sallallahu alaihi wasallam kí a ti máa polongo Ramadan lẹ́ẹ̀kọ́ tó dé a ó sì pé alhamdulillah láti bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn ó ti yàtọ̀ láyìíká wa náà tẹ́lẹ̀ kò ní jẹ́ pre-modern lecture gbogbo àti ọ̀pọ̀lọpọ̀ wà kéékèèké kò ti jẹ́ bẹ́ẹ̀ pre-modern ń bọ̀ wọ́n ṣe wáàsí inú àwọn sọ́wọ́tò islamiyya inú tó bí islam rí awékè òun náà ló di pé lẹ́nu lọ́hùn Ramadan pre-Ramadan lecture gbogbo ẹgbẹ́ gbogbo mọ́sálásí àwọn ìlú mi ń bẹ gan tíjọba ti ń dá sí i láti create awareness pé Ramadan ń bọ̀ báwọn bá ń gbọ́ rédíò tá à ń gbọ́ tẹ́lẹ̀ máa rí káàkiri eléyìí nínú àṣeyọrí kan ní fún àwọn afẹ́sìn láyìíká wa ń bì náà pé ìdá Islam padà síbi tó wà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àdìsá bọ̀rọ̀ pé káà ní Rasulullahi. sọlọ sọlọ yubashiru asahaba obìnkùnú ramadan kíkọ́ ramadan tó dé ẹ̀rọ méjì máa ń fún àwọn ọmọ ẹ̀ ní ròdùn ní ogún ramadan ń bọ̀ láti múra lẹ̀ gẹ́gẹ́ bí ìmúra tá a máa sọ fún wa ní gbogbo ìgbà àwọn agbègbè ìmúra pọ̀ afa ó kó gbogbo ẹ̀ sábẹ́ agbègbè márùn-ún sí mẹ́fà pé ìmúra lẹ̀ o. di àlejò ọlọ́run sí Ramadan pé àkọ́kọ́ ń bẹ alisidad aruhi wa nafsi alisidad ruhi wa nafsi ìgbáradì ẹ̀mí ìgbáradì ọkàn ìmúralẹ̀ ẹnu ẹ̀mí ìmúralẹ̀ ẹnu ọkàn pé èmi tí mo ní ẹ̀mí tí mo lọ́kàn yìí tọ́lọ́mbá ní kí àwọ̀ yìí bá mi láyé màá tẹ lọ́ọ̀bà mi lọ́rùn ṣùgbọ́n kàn tí wọ́n tẹ lọ́ọ̀bà lọ́rùn láti jẹ́ ọkọ̀ dọ́là láàfíà ó sì ọkàn ní ń bẹ lọ́dọ̀ lọ́hùn bá a sì rí i ń bẹ nú ọkàn mẹ́dínyàn àlẹ́ kọ́lùbù lè má yìí òkú ọkàn ó sì ń bẹ nú ọkàn mẹ́dínyàn àlẹ́ kọ́lùbù lè má rí i ọkàn ti ń ṣàìsàn ó sì ń bẹ nínú ọkàn ọmọ ẹ̀dẹ́ yẹn alikọ́lìbùlẹ̀ háì ọkàn òye alikọ́lìbù sẹ́lẹ̀ ọkàn tó ní àlàáfíà tí ò lárùn alikọ́lìbùlẹ̀ múni ọkàn ti ń darí àlámà ìsọdọ̀lọ́ gbogbo gbà tọ́lọ́ba àlekè ọlá tó ń ròyìn fún anú alukwani kẹrẹ inú suratu shuara látòrí ahọ́n anábì ibrahim alayhi salam ó nílò lọ́hùn la tukhzini yawma yub'athun ó nílò lọ́hùn má dojú tì mí ní ọjọ́ tó kó gbogbo ẹ̀dẹ́ yẹn jọ yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim tí owó ò ní sàǹfààní tí ọmọ ò ní sàǹfààní tí agbára ò ní sàǹfààní tí ipò láyé ò ní sàǹfààní illa man ata Allaha bi qalbin salim àfẹnbá wá bọ́lọ̀ pẹ̀lú ọkọ̀tọ́ lálàáfíà ìgbáradì kanu wá iye ọkàn rẹ wò tọkàn ọba ṣe lè dá arún lè dá ọkàn tó bá dá ní ọgbà wẹ̀ dáadáa ó ní oníwòwòkuwò ní onígbọ̀gbọ̀kúgbọ̀ ní onírìnkúrìn ẹ̀rí ńjọ kan tí anábì ń tọ́ka sí pàtàkì ọkàn sallallahu alaihi wasallam ó ní àlà ìnàbìlẹ̀ jásàdì mọ́tọ́rọ́ kó lẹ́tẹ̀ tí yẹn gbọ́ ó ń bẹ lára ẹnì yín ekiri ẹran kan ìdá sọ́ọ̀lù hàt tẹ́kìrì ẹran ìbàjẹ́ lálàáfíà sọ̀rọ̀ àlìjásádò kò lò hó gbogbo ara ti lálàáfíà wọ́n yìí bá fasadat tí èkìrí kan bá délé bàjẹ́ fasadà àlìjásádò kò lò hó gbogbo ara ti bàjẹ́ ala wọ́yẹ̀lẹ̀ kọ́lù ó lè tẹ́tí ẹ gbọ́ kan kẹ́yìfà kọ́lù bùk ń bọ̀ kan wa ọ̀ràn yẹn ní kíákà kọ́ yẹn o ń bọ̀ lọ kàmí wà sọ́lọ́ọ̀ ọkàn dáadáa ni àbọ̀kàn tí ó dáa ọkàn òye ní àbọ̀kàn tó ń sàrùn àbùkù ọkàn ẹlẹ́ẹ̀kejì onan alisidadu asihi walijismi ìgbáradì tí ó kún ara physical preparation káwa physical fit tó pé Ramadan iṣẹ́ ni ẹran bàbá àjọ wọn ní kẹ́ lọ́sàn kẹ́ lóru àlìjáni láàjòkó gbẹ̀sán kẹ́ lọ́sàn kẹ́ lóru ní pé wàhálà lọ́sàn wàhálà lóru bí ẹ̀san rẹ̀ wà àlìjáni ni. ẹni tí ọ̀la làbẹ́ lè gbà wẹ́ kò lè bá Ramadan lò dáadáa ọ̀rọ̀ gan sọ pé ọmọ kan mi ń kó mọ̀rí ìdáná ọ̀la sáfàrọ̀ ẹnikẹ́ni tó bá ti jẹ́ aláìsàn tàbá wọn ní ní àjò lóye pé alijibu sọhi ara tó bá lálàáfíà yà sùn ní ọgbà wẹ anabi sọ̀rọ̀ yìí mùmíní tó bá lókun lára nsọ muslim ó ní alimomin kawi khayr wa habbu ilallahi min alimomin dọọẹ wa fi kuli khayr ó ní mùmíní tó okun lára tó bá okun lára ó ní ọlọ́run bá nífẹ̀ẹ́ sí i ó sì lọ lọ́dọ̀ ọlọ́run ju mùmí náà lẹ́ lọ tí ó lókun lára lọ. torí pé okun ara ẹni tó sì tàràwí okun ara láfi sì tàràwí ẹni tí ó kálù kwani okun ara láfi kálù kwani ẹni tí ó gbààwẹ̀ okun ara láfi gbààwẹ̀ torí díẹ̀ láàfin máa lọ yẹrẹ ẹni wò gẹ́gẹ́ bí ẹ̀kọ́ gbàlódé tẹ́ ń ní medical check up alifaso sehi. ẹ kàn lọ sọ́dọ̀ dókítọ̀ kí á yé èèyàn wò kọ yẹ fọpá wò kọ yẹ gbogbo ẹ wò oògùn tó bá yẹ kó o lò bá yẹ kó o sinmi kí Ramadan tó dé pé mò ń gbára mò ń gbára Ramadan mi fẹ́ fi ara ẹgẹ ẹgẹ bẹ̀rẹ̀. ìsanwó kódà àwọn àgbo àwọn àgúnmu tí o bá ti tí o kó sínú ẹ̀sìn wọn ta kó kátó wa béèrè àdúà inú kẹjọba fún mùsùlùmí ní agbára làdúà ìtọ́wá nípa àdúà ní tó bá fi agbára nígbà tí sọ̀rọ̀ àwọn àjọ nínú bá ti ń tọrọ àforíjì ti kún kú kú wàtí wọn ó jẹ́ kí okun ara yín pọ̀ sí àjídéwé mùsùlùmí nu astaghfirullah astaghfirullah astaghfirullah Abu Hurairah ni òun lójúmọ́ òun ò sẹ́ astaghfirullah yìí rárá òun ó sẹ́gbẹ̀rún mẹ́wàá ten thousand every day bóòlù sí ní rí bẹ́ẹ̀ ìgbà yẹn tó forí jẹ́ Muhammad. ó lóun ò sí rárá lójúmọ́ òun ò lè mọ́sọ̀ gbọ́n ẹ̀tọ́ lọ́n ló di forí jì ọlọ́run ní ọ̀lẹ́sẹ̀ lọ́dún hàn ọlọ́run ó wá ní ilé ẹjọ́ kan wá lè má kó mọ́sọ̀ gbọ́n. àwọn sọ̀rọ̀ abangba ń ròyìn ànábì wọ́n tàn àbájọ jókòó báyìí tí ọba ti lè sọ̀rọ̀ ní táwọn ọmọ gbọ́ ni rọ́bìkì fúrilé rọ́bìkì fúrilé rọ́bìkì fúrilé wàhámù rọ́bìkì fúrilé wọ́n láwọn ó sì kàńtì òdìlọ́gọ́rùn lẹ́yìn náà alistidad alimadi walikasibi ìgbáradì kínlájẹ kínláàmù Ramadan yìí ò lè má nàwó ń bẹ ṣùgbọ́n ní orí tọ́lọ́ ń sọ fún Ramadan níjọ́ tí ànábì ń ròyìn Ramadan sọlọsọlọm nínú àdínsì Salman bin Faris àbí Salman eh, al-Farisi tí bin Huzaima bin Hibban tó gbà wá. ó ní yuzadu fi rizqil mu'min ṣaarum yuzadu fi rizqil mu'min ó Ramadan oṣù kan ní tọ́lọ́wọ́ bá àlékè máa ṣe àlékún àrísìkì ẹ̀mbà gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ máa wò ó tó Ramadan máa ń bọ̀ kódà ní tó fi gbà tó wá múramúramúrọ̀ wàá rí wàá sì àwọ̀ yẹn wàá anabi lọ́lọ́ bá ń ṣe àlékún àṣìkí mùmíní ń bẹ̀. gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ láti múra lẹ̀ gbogbo àyíká ní èèyàn máa ti ra oúnjẹ lẹ̀ kí Ramadan tó dé ẹ̀wà la fẹ́ rà ní àgbàdo ní iṣu ní gbọ́dọ̀ àbájẹ gàrí ní ìrẹsì ní kódà bàbá jọ̀hún wọ́n á dá àwọn orúkọ kan sí orúkọ tó bẹ̀rẹ̀ àwẹ̀ àkùkọ pẹ́pẹ́yẹ tòlótòló ẹtù wọn àwọn isuloko isu ẹgbẹ ẹwà àgbàdo ọkà bàbà wọn là ń tọ́jú ẹlẹ́dẹ̀ Ramadan wọn tá a bá fẹ́ fi gbà wọn náà wà gbọ́ jẹ́ halal gbọ́ jẹ́ ńtọ́nà bọ̀ fẹ́ ìwádìí kọ́ alẹ́ kọ́ sọ̀rọ̀ ní iná látọ̀ yìí bọ̀ láyà kábàlù látọ̀ yìí báyìí. ọlọ́run ọba ọba mímọ́ ni kò ní tẹ́ ọgbà kankan lọ́wọ́ yẹn kí náà jẹ́ mímọ́. àgàgà anú àwẹ̀ tọ́jẹ́ ṣáàrù oṣù àdúà èèyàn ọgbọ òfin tọ́nà ọba ọ̀fẹ́ gbà àwẹ̀ ọlọ́run ní gbàdúrà kọ awa rẹ̀ ẹlẹ́kùn ní gbàdúrà ẹ̀ òun ó ní yùtílù sáfà yùtílù sáfà ó ní ìrìn àjò ẹ̀gùn ó ní agbára adìbára ó ní gbogbo irun orí ẹ̀ ti ta kókó látara jíjìnrìn àjò ẹ̀ gbogbo ẹsẹ̀ ẹ̀ kúrukú ó ní yamudu yadé ilẹ̀ sàmà ọwọ́ atẹ́wọ́ ẹ̀ sísánmà. nínú nínú gbàtàdùn yẹn máa ń gbà láyé ní tí yẹn bá já rìnrìn àjò bí àjò yẹn bá ṣe wá lé sí bó bá ṣe ní dààmú sí bẹ́ẹ̀ làdúrà ló ti gbogbo orí ẹ ti gbogbo ẹ ti ta kókó ẹsẹ ti kuruku. ó wá yìí ẹsẹ wọn báyìí wọn pe yàrá yàrá ìwà ń ké ń ké ó ti gbọ́n ní ń ké àwọn mawanu tijaba mawanu tijaba nǹkan tí o lè jáde wa rẹ gbà àǹkàtí máa kọ́ dígbà àdúrà ó ní bẹ́ẹ̀ lára ó la kọ̀kọ́ ó lè máa ó lè máa kálùhù haram màtàmùhù haram ó ní tí ń jẹ haram ni wa mashrabu haram ó ní tí ń mu haram ni wa malibasu haram ó ní kó dantọ́ wọ̀ sọ́run tó fi bò wọ ara rẹ̀ ọ̀nà tó gbà rí ọ̀nà haramu ni wàgúsẹ̀ mi bi haram ó ní gbà tí wọ́n ń tọ́ gan tí ó dàgbà oúnjẹ haramu náà fi tọ́ ó ní ànínú yustajabu lahu ànínú yustajabu lahu bóòlù ọ̀sẹ̀ fẹ́ gbàdúrà rẹ̀ níbẹ̀ ó ní bóòlù àdúrà fẹ́ gbà ọlọ́lọ́ ò ní síjú wo fama bá lóko fi ṣe Ramadan tẹ́tù wá wà nùrọ̀ tọ́ wá wà nùsọ̀rọ̀ Ramadan ọ gbọ́dọ̀ san gbogbo tọ́nà bọ̀ fẹ́ pátápátá. njọ kan sadun abu akọsọ bá a ní sasana ó ní ya Rasulullah hadiwula ali yàn kó na musajaba dà wa ó ma fẹ́ kọ́ bá ń tọrọ dọ̀ Ọlọ́run tí bá ti ń sàdó àkọ́ máa gbà mo fẹ́ kọ́ bá ń tọrọ dọ̀ Ọlọ́run ti ń sàdó àkọ́ máa gbà Saad bin Abi Waqqas ó lọ béèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ àní Muhammad anabi ọsọ pé alahuma ìsẹjibu ìsẹjib duwa sa kọtọrọ ọkọlẹkọni ó ní yasa ó ní atimọti amaka takun tọjabada wa jẹ kí n tọ jẹ ma má jẹ n tọnà ọbọ ọfẹ má mu n tọnà ọbọ ọfẹ má lo n tọnà ọbọ ọfẹ takun mọsitajabada wa àdúrà gbà sáàdùnjọ tó ti gbọ́ tó ti gbọ́rọ̀ yẹn nǹkan ò ní wọ ńláyé kọjá haram sáàdù wà rè inú ọlọ́wọ́ akẹ tọ́ba sàdúrà láàárọ̀ báyìí kílẹ̀ tó sùn àdánù ọgbà àdúrà rẹ̀ kẹsùn sánmà gbẹ̀mbà ń fẹ́ gbígbà àdúrà yàtọ̀ àrùrà halal yóò máa wá halal àgbọ̀dọ̀ gba ayé dáyé haram tó bá nàbìjì sọ ó ní yáa ti yàrá náà zama wọ́n lè gbogbo máa bọ́ mẹ́rin lórí ilé ayé wọn ní kí n la ọ̀nà òun náà gbà rówó kásáàní náà ni àsìkò ẹ̀ láwàá yìí inú gbáradì òun náà ni alistidad alilmi ìgbáradì ti mọ̀ Ramadan madrasa ilé ẹ̀kọ́ ni Ramadan. siyam ramadan ó ní àwọn àká ó láwọn fi kìhìyà ó láwọn fi kí ó láwọn dáadáa gbọ́dọ̀ mà bóòlù àṣẹ bẹ̀rẹ̀ àwẹ̀ bóòlù àṣẹ parí àwẹ̀ kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ wà lára aláwẹ̀ tí àwẹ̀ rúbìtà jẹ́wọ́ gbà kí ni nǹkan tó bá àwẹ̀ jẹ́ kí ni tá a bá ṣe náà tí ó gbogbo eléyìí yẹn gbọ́dọ̀ yẹn pè ní fíkò suya kí Ramadan tó dé yẹn gbọ́dọ̀ ti ma gbàmbẹ yẹn a máa ra kíṣẹ ìdí náà fi sọ̀rọ̀ àwẹ̀ ìwé tí wọ́n sọ̀rọ̀ àwẹ̀ láti kà kí mìíràn tiẹ̀ mọ̀ iṣẹ́ ni ìmọ̀lọ́ladé náà gbọ́n gbé tá a bá gbà láì nímọ̀ kò ní láàdá gidi wọ́n ní bí wọ́n bá ṣe nǹkan tí ọ̀kọ́ ń pẹ́ tí ó bàjẹ́ mẹ́kọ̀ọ́ jáde ó tó ṣe báwọn yẹn ṣe ń patipati tó kọ sẹ́kọ̀ awẹ̀ gbogbo mọ́sálásí gidi ó kéré tán láti ohun rájà lókè àti máa kọ́ wọn lójoojúmọ́ lọ́rọ̀ awẹ̀ kódà kọ bí ọ̀kọ́jà àṣẹjú mẹ́wàá kódà gbogbo nu ìyáàdù sọ̀lẹ́hìn àdìsí ilé sọ̀báì àdìsí gbìyànjú sínú rẹ̀ àdìsí bá a ṣe jẹ̀sà rẹ̀ àdìsí bá a ṣe bẹ̀rẹ̀ àwọ̀ rẹ̀ bá a ṣe dàníyàn rẹ̀. àdìsí eléyìí nǹkan báyìí ló bá àwẹ̀ jẹ eléyìí onítàlà ẹ̀ bá burú mbẹ ẹni tó jí ẹrin arìnrìn àjò kùsẹ̀ kọ́gbà àwẹ̀ ni ẹni tó ń sẹ̀jẹ̀ oṣooṣù ẹ̀jẹ̀ bímọ ipò ọ̀rọ̀ rí ẹni tó ẹni tó lóyún sínú rí àwọn arúgbó gbogbo Ramadan.

tí ó bá mú ọlọ́run tó gbé àwẹ̀ kalẹ̀ ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọ̀nbẹ nínú àwọn àti àjẹsẹ wọn ni hawadu rasul fi ramadan báwọn bí ṣiṣẹ ramadan ahwadu ma rabbi bisi bọ́lá baara rẹ lọ ahwadu ma ummati bísí bá ọmọlẹ́yìn lọ ahwadu ma alikura bísí bá alikura lọ. ahwalu ma siyam bɛ se baa wɛlo ahwalu ma tarawi bɛ se ki tarawi ahwalu ma duwa bɛ se biɛlɔn ahwalu ma jirani bɛ se baa wala dugbɛlo ahwalu ma ma gɛrɛ ma gɛrɛ musulmi bɛ se baa tɛ se musulmi lɔ nuwawɛ a kan gba to wọn sɔrɔ o ni hakada sɔma rɔsu bana bɛ se gbawɛre.

lẹ́yìn náà lọ́wọ́kú alistidad àtẹ̀símímí wàlídàárí ìgbáradì Ramadan lórí ètò planning ọkọ̀ lórí individual Ramadan ọdún yìí ló sì bẹ́ẹ̀ lórí mo lè dárò kọ́ánì ké kó wọn náà tó tó délẹ̀ mo fẹ́ kí á lè kọ́ánì márùn bó mo fẹ́ ké lọ́dún yìí asalaad mo bẹ sifọn anabi kí ramadan tó délẹ̀ òní dín ní ten thousand bó mo fẹ́ ṣe asèkúrúlá màá gbìyànjú nú ẹ lọ́dún yìí mi ò ní ṣe dín ní one million kí ramadan tó délẹ̀ tafsiri báyìí ọ̀dọ̀ afa báyìí má tẹlifọ gbọ́ tafsiri tọọdọ ramadan agogo báyìí ní bẹ̀rẹ̀ agogo báyìí ní parí àjọmọ bẹ̀rẹ̀ àjọmọ parí ni mọ́sálásí báyìí mo fẹ́ máa kí tàràwí ládùúgbò àlàtí fẹ́ máa kí yìrákà báyìí la fẹ́ máa kí odi alùpùpù ànìkẹ́ la fẹ́ ké mọ́sálásí wáyé family ni o mosque ni o society ni o gbogbo àná láti ní plan fún Ramadan ìyẹn tí Ramadan bá tán láàlẹ̀ sẹ́ńpalúṣàn tó bá ti ní plan àti ní aims and objectives. láfi lè wa ṣé ń ta aláàfẹ́ ṣe ṣe ṣe nú tó pé yẹn ní ọ̀nà wa lọ́wọ́ tó dẹ̀ lọ́pẹ́ mùsùlùmí gidi wọn láti ní daily evolution waraka àní paper tó mọ̀ mark ok lẹ́ni mo sì dùn rákà méjì ọ̀ mark ẹ̀ tó bó ti Ramadan wọn ṣe mo ṣe sadaka mo naira lẹ́ni ọ̀ mark ẹ̀ ní yọba ṣe ọ̀pọ̀ zero sí n gbọ́dọ̀ dé tí Ramadan bá tán ọmọ se tó ṣe sàrà ọmọ ìgbà tó ṣe ọmọ ìgbà tó ní ẹnfẹlẹ ọmọ ìgbà tó yàn ọmọ ìjọ tí o tí tarawih bọ fún ẹ ọmọ ìjọ tí ẹjọ bẹ̀rẹ̀ ọmọ ìjọ pé rákà méjì ló kù tí wọn parí kó tó jọyìn. eléyìí ni ojúṣe mùsùlùmí Ramadan tó ń bọ̀ lẹ́yìn náà gbàmọ́ bá tún wá tó tí a tó fọ́ ìsìdá wẹ́wẹ́ wọn náà ni alẹ́ sìdá lè ta àrùn fi àlọ́ lọ́wọ́ ìyẹn gbọ́dọ̀ múra lẹ̀ láti mọ́lọ́ kí Ramadan tó dé kọ́ mọ́lọ́dọ̀ fẹ́ bá dùn Ramadan náà ọlọ́dọ̀ fẹ́ sin Ramadan náà ara múra lẹ̀ ni bákan alẹ́ sìdá bí mutabaati wàtí báyìí rasul wà muhabbati fi Ramadan ìgbára ìgbáradì wípé mo fẹ́ tẹ̀lé ànábì dáadáa mo sì fẹ́ nífẹ̀ẹ́ ní Ramadan mi ò fẹ́ fi súnà rẹ̀ ṣeré alisidan bil muhasaba wa ta'arrufa ala uyub nafs lẹ́yìn náà mo fẹ́ gbáradì pé tó bá Ramadan jojúmọ́ jojúmọ́ ni màá máa màá máa yẹra mi wò tẹ́ ń daily assessment daily evaluation. bóun mo ṣe lò nínú ọjọ́ rọ̀dánà kí la lè bù mí kí ni ó kù díẹ̀ káàtó mẹ́nu ayé mi. alisidad biluzum nistikama pé mo fẹ́ dúró déédéé ìgbáradì pé Ramadan ẹsẹ̀ oṣù kan a dúró déédéé ẹ̀ ìbáralẹ̀ múralẹ̀ náà ni gbogbo tó bá yẹ tó bá mú yẹ gẹ̀rẹ̀ rárá débi pé àfa náà ni pé. alidari bi kitabati wasiya ó ní a máa kọ wíìlì tó Ramadan torí pé àìmọye èèyàn Ramadan ní súnmọ́ tó nìsín tó kú lẹ́yìn ni wọ́n gbà ọ̀nbẹ ní ọ̀nbẹ náà ti pẹ́ inú ẹ̀ náà ló kù sí ó láti múra lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ na alizá bidada kulimot yẹn láti rántí kú ọ̀kan ní mọ̀gbà tí nígbà mímọ́ gbogbo àti ọ̀run dábàá ń bá yàn láyé kí yàn máa gbangba ìdágbére ẹ̀mí yàn dájọ́ gba ti ọdún tó kọjá yàn sí láyé mẹ́rin sí ta ló sọ fún ayé pé ètí ń ìgbà wa tábàtì wàá gbà dáadáa pé mi ò tó bá wa lórí sí pé ìnàsílẹ̀ àtàlọ́wọ́ àlẹ́yà ó ní ẹ̀tẹ́tẹ́ gbọ́ o ọlọ́run lè fẹ́ rajà lọ́dọ̀ ẹ o ọjà rẹ̀ wọ́n o ẹ̀tẹ́tẹ́ gbọ́ o ọlọ́run lè fẹ́ rajà lọ́dọ̀ ẹ ọjà rẹ̀ wọ́n o ẹ̀tẹ́tẹ́ gbọ́ o ọlọ́run lè fẹ́ rajà lọ́dọ̀ ọjà rẹ̀ wọ́n o aláwọ̀ yẹn lè jàǹnà aláwọ̀ yẹn lè jàǹnà ọlọ́jà dábà àlìjẹ́nà ọlọ́wọ́n ẹ̀gẹ̀gẹ̀ kí wọ́n fi hàn àlìjẹ́nà ìjó orin kọ́ ni wọ́n fi hàn àlìjẹ́nà o ọfẹ yìí yanni sìn mọdàmà bí ya Ramadan mọdàmà bí ka ya Ramadan gbogbo bí kí mọdàmà bí Ramadan láì sìn kankan Ọlọ́run musa jẹ kálẹ̀ rajà Ọlọ́run kọlọ́run jẹ ká jèrè o kátó ọ̀dà kọlọ́run kó gbàdúrà wa.